ọkùnrin yìí kú sórí àlè lọ́tẹ́ẹ̀lì tí wọ́n gbéra wọn lọ. ní báyìí àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá agbègbè umuchoke ubazu nípínlẹ̀ Imo ti sọ pé àwọn ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ láabi kan tó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kẹfà ọdún 2023 yìí níbi tí baálé ilé kan olóògbé Chikwado Obiyo ti kú sórí àlè rẹ̀ kan abilékọ Chidinma lákòókò táwọn méjèèjì jọ ń ṣe yùnkẹ́yùnkẹ́ lọ́wọ́ lọ́tẹ́ẹ̀lì tí wọ́n gbéra wọn lọ Chikwado tó jẹ́ baálé tó sì ti bímọ mẹ́rin ṣùgbọ́n tí kò síyàwó kankan nílé rẹ̀ mọ́ jẹ́ ọmọ bíbí ìlú Mbérí níjọba ìbílẹ̀ Mbaitoli nípínlẹ̀ Imo Chikwado pàdé ikú òjijì rẹ̀ yìí lákòókò tó gbé Chidinma tóun pàápàá ti bímọ méjì fún ọkọ rẹ̀ tó sì jẹ́ ilé ọkọ ló wà lọ sí òtẹ́ẹ̀lì kan tó wà lágbègbè muchoke obaze tí kò fi bẹ́ẹ̀ jìnnà sílé tí abilékọ Chidinma ń gbé tí wọ́n sì jọ ń gbádùn ara wọn lọ́wọ́ kí àjálù burúkú ọ̀hún tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì wọn ló ti pẹ́ díẹ̀ táwọn méjèèjì yìí ti jọ yun ara wọn lálẹ́ tí wọ́n sì ti lọ gbádùn ara wọn lọ́tẹ́ẹ̀lì náà ṣùgbọ́n ọ̀rọ̀ yíwọ́ fún Chikwado ṣe la gbọ́ pé ọkùnrin yìí rélulẹ̀ látòrí àlè rẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ la gbọ́ pé Chidinma pàápàá dákú nígbà tí Chikwado kò tètè dìde lórí rẹ̀ àwọn òṣìṣẹ́ òtẹ́ẹ̀lì ọ̀hún tó mọ̀ pé àkókò tó yẹ káwọn méjèèjì jáde nínú yàrá tí wọ́n gbà ti tó tí wọn kò sì tètè rí wọn kí wọ́n jáde síta ni wọ́n lọ yẹ̀ wọ́n wò nínú yàrá ọ̀hún tí wọ́n sì bá òkú Chikwado nílẹ̀ gbalaja bákan náà ni wọ́n rí i pé Chidinma pàápàá kò lè gbapá rẹ̀ dáadáa mọ́ kíá ni wọ́n ti sáré pe àwọn agbófinró nígbà táwọn ọlọ́pàá débi ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n gbé Chikwado lọ sí mọ́ṣúárì kan tó wà lágbègbè ọ̀hún bákan náà ni wọ́n tún sáré gbé Chidinma lọ sí ọsibítù fún ìtọ́jú níbi tí wọ́n ti ń fún un ní ìtọ́jú pàjáwìrì lọ́wọ́ àwọn ọlọ́pàá ti sọ pé ìwádìí yóò bẹ̀rẹ̀ lórí ohun tó pa Chikwado wọ́n ní ìwádìí náà yóò dá lórí bóyá Chikwado lóògùn alẹ táwọn ọkùnrin tí wọ́n bá fẹ́ pẹ́ lórí obìnrin máa ń lò ní tàbí pé ọkọ Chidinma ló kẹ́ mágùn síyàwó rẹ̀ lára nígbà tó gbọ́ nípa àjọṣepọ̀ ìkọ̀kọ̀ tó wà láàrin òun àtọkùnrin yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́